الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بمن يحرم على النار أو قال تحرم عليه النار تحرم على كل على كل قريب هين لين سهل رواه الترمذي عن ابن مسعود أبداوى عبد الله بن مسعود لما سبعت عليكم رفون فون تبع وقاوى وصحابة النبوة محمد صلى الله عليه وسلم وني مبا òjíṣẹ́ ọlọ́run àlékún kí á ti jẹ ọmọ bá nàbí ọsọ báyìí pé ala ukhbirukum biman yahrumu ala an-nari aw tahrumu alayhi an-nar nàbí ní sẹ́kì ń wí fún yín alọ́lọ́run ṣe náà lé wọ̀ rẹ̀ lọ́mọ́sà ṣe náà lé wọ̀ gbogbo wa o àbá nàbí ní alọ́lọ́run ṣe náà ní èèwọ̀ rẹ̀ tí ò ní wọ̀ náà. تحرم على كل قريب هين لين سهل gbogbo ẹni tí ó súnmọ́ àwọn èèyàn kò jìnnà sí wọn èyí sì mú nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti nírọ̀rùn níbi nínú tí inú ẹnu tí iná jẹ́ èèwọ̀ fún ọlọ́run ti iná léèwọ̀ fún ni bàbá gbàgbé ọ̀rọ̀ nípa ká mú nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ní sùúrù ká ní farabalẹ̀ òun là ń kà lọ́wọ́ àjẹ́ pé náà ní téèyàn ò ní bí kó farabalẹ̀ bá nẹ́bi ti fi balẹ̀ ọlọ́run ti ròyìn ànẹ́bi sallallahu alaihi wasallam pé fabima rahmatin minallahi linta lahum bó ti rọ̀ fáwọn èèyàn rẹ̀ nìwọ ànẹ́bi sallallahu alaihi àánú àwọn ọlọ́run lójú orí bẹ́ẹ̀ o. gbogbo ẹni tí ó ṣe é súnmọ́ ó ṣe é bá sọ ọba sọ̀rọ̀ tán ó ṣe sọlé orí gbogbo ẹ̀ náà ní bẹ́ẹ̀ nù kéèyàn ọ̀rọ̀ ní èèyàn ní àbá sọ̀rọ̀ débi bá bá jẹ́ débi pé bá a bá ti sọ tán o ọ̀dà kọ̀dá o ẹnìkan gbọ́dọ̀ tún sọlé o ọjọ́ o. sallallahu alaihi wasallam. téèyàn bá sì lé táwọn èèyàn oró òdòdó ńlẹ̀ tí wọ́n yí márùn-ún rí ńlẹ̀ tí wọ́n lè fọ pé à ẹ̀mọ́ wí ẹ̀bá wí ìbòmí wọn dà sí fún yín o kọjú ànábì o sallallahu alaihi wasallam. ẹ̀rẹ́ ń tọ́jú ànábì sallallahu alaihi kò lẹ́ni tó súnmọ́ ó ṣe súnmọ́ ṣe bá sọ ó ṣe bá lò ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rùn ní farabalẹ̀ ànábi lára àwọn ẹni tọ́lọ̀ ń ṣe náà ní kíni tó ṣe náà ní èèwọ̀ fún ọlọ́mọta ṣe náà léèwọ̀ fún gbogbo wa. وعن عائد بن عمرو رضي الله عنه صحابي وعن صحابي النبي نيتون وقاوى ومتى صحيح عليكم لأنه رحم بقوة عائد بن عمرو هنا توفوا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أقبط يودي شلون قال يكون كاتب يوم أباه الصبايف وقبيب إن شر الرعاة الحطمة أخرجه المسلم أنا náà rí ẹni ó burú jù nínú ẹni بين أنا darán jẹ bó àdáran jẹ níwọ náà àdá èèyàn jẹ níwọ náà ànábìlẹ̀ rẹ ń tó burú jù nínú ẹni tí ń da ẹran jẹ àbí èèyàn ní ń da jẹ alḥukọ̀mà ayé alàní òun lẹni tó fọwọ́ líle mú àwọn tí ń da jẹ níbi nínú inú adáran jẹ tó burú òun lẹni tó ṣe pé pọ̀pá ní gbogbo ìgbà. ẹ̀pá ni wọ́n máa gbá ẹran rẹ̀ èdè ni wọ́n máa kóbò lórí ànábìlẹ̀ yẹn òbúrò òbúrò òwe là nẹ́bí pa ò sọlọ́lọ́ àwòsọ̀rọ̀ mo ní ẹni tí ọ̀daràn jẹ ní bá ń da kínní ní bá ń da èèyàn jẹ náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn tí wọ́n ń da jẹ náà. nínú hekima tí a rí lọ́dọ̀ àwọn àgbàlagbà ọ̀gá wa kan lẹ́nu ọ̀sẹ̀ ní yunifásitì ẹnu wọn mo ti gbọ́ ọ̀rọ̀ yìí nínú òfin ìṣèjàmá láǹfààní ọlọ́mùbá tẹ̀yàn ìwọ kó o fi rẹ̀ so lórí ọlọ́ọ̀nẹ́yìn olórí ọlọ́ọ̀nẹ́yìn ọ̀gá ọgbọ́dọ̀ ní àwọn àwà kan bá nàbìkí ní sallallahu alaihi wasallam ní orí ọ̀rọ̀ ní níní ìfarabalẹ̀ ìgbà nǹkan mára ìgbẹ́ náà láti ń ké yìí o àmọ́ mo ní hekima tí mo rántí nísìnyí mo gbọ́ lẹ́nu ọ̀gá wa kan ẹni wọ́n sọ fún mi pé ìmọ̀ wò ń gbà mí báyìí àwọn dírẹ́fà ti ń wa àwọn ẹ̀yìn àbáwọn ìdí òsì géèjì wọ́n máa ń wo àwọn ìwà mí gbà mí táwọn téèyàn ọ̀fẹ́ lè mú ìbọn lọ́wọ́ yẹn bá tẹ̀mí ẹ̀ka á ah! wọ́n ní tí mo máa ń tí àwọn fi máa pera àwọn padà ẹni táwọn máa fi pera àwọn padà wá ní pé àá tó wò ó náà kọ́ máa sílẹ̀kùn fún mi kò ì pé mi ní máa wọlé àjẹpẹ́ ńtọ́lọ́ gun èmi tèmi ò fi lè wúrú wà báyìí irú wà tó wù àti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni ẹni gbogbo òbí ń bá bá fẹ́ bínú ọkàn rí pé àwọn kan chẹ́ǹjì ni àwọn ọmọ àṣírí ti ń bẹ́ńbẹ́ pé àwọn ò ròyìn gbà á ẹbí kìíní kan lọ́lọ́run láwọn ní tóun fi ń sí géètì fáwọn ẹni tóun wọn táwọn fi jù lọ náà làwọn ò fi wá gbé mára pé ntòun ò níhùn náà bóyá ní lẹ́wù làákàyè ni bóyá ní lẹ́wù ẹdùkéṣàn ni lòfìjọ́ jẹ́ pé òun ní ń wa mọ́tò àwọn làwọn ń jòkó lẹ́yìn lòfìjọ́ <laughs> jẹ́ pé òun ní ń sí géèjì àwọn làwọn ń wọlé làwọn ń jáde yá alhamdulillah àwọn wà dákẹ́ ara tí èèyàn máa nínú o ẹlòmíì bá sọ sí dírẹ́fà rẹ̀ báyìí a ah, dírẹ́fà míì gan máa wí dá ìbáṣepọ̀ wọn lọ́nà yìí pé àwọn aláyé ọmọ ọ̀rọ̀ sọ sí yàn ìwọ náà máa rò ó gbà á ó wu òun náà kó ṣe pé wọ́n ní dírẹ́fà ni wọ́n máa wá kíni wọ́n máa wá òun náà ó wu òun náà bẹ́ẹ̀ ọlọ́run ò tó bẹ́ẹ̀ ni ntọ́lọ́run ò gùn wọ́ àtó kí ò gùn òun tó gùn wọ́ ní náà ló fi rí bó ti rí òun èyí náà ló fi wá fi bá a lò pé ọmọ bẹ́ẹ̀ yẹn ti máa ṣe yìí kò ní ẹ̀kọ́ rẹ̀ ni kò ní ìmọ̀ rẹ̀ ni èyí náà kọ́ máa jẹ́ ìkímọ̀ gbogbo ẹni ọlọ́run bá kó sí yàn lábẹ́ ànábì lẹ́ni ó burú jù òun lẹ́ni tó ṣe pé gbòògbà ni wọ́n máa ṣe fún kínní àwọn ti ń bẹ ní abẹ́rẹ́ rí bá ànábì ti rí èyí wọn ò pé ọmọ tún wọn ṣe o ànábì rí bàjẹ́ ńlẹ̀ kó ṣe kínní ọ̀dákẹ́ o àmọ́ lóru àwọn mẹ́tọ́ọ̀dù ànábì sallallahu alaihi wasallam ànábì rọ fáwọn tí ọ̀darí síbẹ̀ náà kò sì wò wọ́n ràn kí nǹkan ọmọ bàjẹ́ ẹ̀ báláǹsì ni ẹ̀mí kéèyàn ó gbìyànjú láti strike ọlọ́mọta àfihàn fún gbogbo wa. wa sallallahu wa wa barika ala nabiyyina Muhammad. وآله وصحبه أجمعين